أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ربي زدني علما اللهم صل على سيدنا محمد جد حسن وحسين إمام الحرمين ابن سبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين جزا الله خيرا قومنا وجدودنا وقد مادوا لنا سبلا ومسالكا ارحم جميع اساتذتنا ومعلمينا وسيوخنا وأبائنا وأجدادنا ولكل ما له حق علينا ولمن اوصانا بالدعاء برحمتك يا ارحم الراحمين adúpẹ́ fún ọlọ́run ayé anábùwà mahama alékò kí alékò gé ọlọ́mọba àjogún ẹ̀fọ́ ga wa ṣáájú wa ẹni tó fẹsẹ̀ wálé náà wọlá tànàbí bá kẹ́ gbogbo àwọn àfa lérí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé láì dẹ́nìkan sí wọ́n láti wọ́n bá kí àwọn òbí wa àti gbogbo àwọn olóore wa àti tí wọ́n kún tiwa táwa fi ń rí bá a ti fẹ́ ṣe wá bí àbùkátà ẹnìkọ̀ọ̀kan wọn ní ayé àti lálùkẹ́ àmà adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé ètò wa àtẹ̀yin olólùfẹ́ àtẹ̀yin aládùá gbogbo ẹ̀yin tá à ń jọ ń gbọ́ra wa báyìí nínú rédíò àtẹ̀yin tẹ́ ń wà lórí Facebook àtẹ̀yin tẹ́ ń padà tún máa wò lórí YouTube gbogbo yín ni àkíkẹ́ Ọlọ́run tó lẹ̀san lọ́dọ̀ kó bá san ilẹ̀sọ lóore Ah, youtube channel wa ní Alikpa Albaliga TV ẹ máa bá wa láìkì channel yẹn kẹ́ máa subscribe síbẹ̀ ẹ tó máa share rẹ̀ fáwọn míì náà bẹ́ẹ̀ ni facebook wa náà Alikpa Albaliga Islamic Organization òun ni facebook account wa àwa kí gbogbo kálukú káàkiri ayé ọlọ́run ò ní fẹ̀yìn mo kí bàbá wa mudiru darul fala bàbá wa musa yaya agboola pé wọ́n kó àlejò mi ọlọ́run bá ń dúpẹ́ fún wọn wọ́n á kí gbogbo ìríjì dárò fàlà fún opportunity tó ń kún wa ojú òràn púpọ̀ kó tó ran amẹ́nìkan ìfẹ́ la bá débẹ̀ áfẹ́dé rí brọ́dà mi ládìméjì àti àfáàwà tí wọ́n ṣe atọ́kùn wa bá ti débẹ̀ gbogbo yín làkí ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ni àfáàwà yẹ̀sálúnákà òfìdérí gbogbo àfáàwà sàáìdì àti gbogbo ẹ̀yin tẹ́ kún wa ní Facebook ọlọ́run ó nífẹ̀ẹ́ gbogbo yín á padà síbò ní báyìí o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ sàsìkò yìí sọ fún mi pé ẹni tó nílé iṣẹ́ royal fm àbí kí nílé iṣẹ́ pàṣẹ gan owó níná lásìkò yìí kálukú náà mà bí dísù ti rí bí wọn bá wá ń ṣe nǹkan níbi tí wọn ti ń náwó tó bá ń sọ fún wọn pé ẹ dákun á ṣàdúrà fún yín ni àdúrà rí òní gbà torí pé wọn náà ń tọrọ kún ọpa rẹ nù nítorí ìdílé a nídìí kí a sanwó àmọ́ sì sọ fáwọn èèyàn àwọn tó ti wá kún wa lẹ́nu bàtà wì yìí Alhaji wa Alabi láti ìlú London apadà sí ibò ní báyà àtẹ̀yìn àtìyàwó yín bẹ́ẹ̀ ni Alhaji wa Munirudin Hussein Ajikanle ọkọ ní Sàdákì láti Manchester apadà sí ibò ní báyìí àtọmọ mi kan náà Ọlọ́run òní má dàkọ òun Ọlọ́run gbogbo ẹ̀yin tó kù náà ẹ bá dá sí i káàtì ẹ sanwó ọdún kan tàbá sanwó ọdún kan àtúnfilé yun lẹ́nu bá nǹkan míì lọ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 mo tún fàsìkò yìí súnmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa wá sí alkọ wa létí pé pẹ̀lú ògo ọlọ́run lọ́la ní sadu alikali ní basin asmaul ali husna òun ni à ń bá lọ ó kọ ọlọ́run tuntun mi láàmú lọ́la alibarikola nabi láago mẹ́rin mẹ́rin àbọ̀ sí márùn àbọ̀ náà ní wákàtí kan péré náà ni à ń lò bẹ́ẹ̀ bàbá ti kí astro ìtàn á bẹ̀rẹ̀ ọlọ́run bá àmójọ lọ. èyí tí mo fẹ́ tún múlẹ̀ kọ́ lónìí àti ìkónú ẹ má pé ọ̀la ní tasua sunday asúrọ̀ mà jẹ́ monday ẹ jẹ́ ká rọjú ká gbà àwẹ tí anamá máa àpúrúfù ni. ìtí mo tún fẹ́ ká mú lẹ́kọ̀ọ́ lára jíra lónìí ni pé ọ̀dà ìbéèrè mi ni pé tí oore bá dé lórí kàyàkàyà sọ́gà rẹ̀ ìjọ ń ẹni tí ọ̀dà kọ̀ bóò ló ti rí sí i ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá tiẹ̀ sí pẹ́gbọ́n rẹ̀ lọ́lọ́run bá kẹ́ níjọ́ mẹ́nu àbúrò tí ó náwó sí pé lágbájá tẹ̀lé mi ká lọ kájọ lọ bí orí yìí ìjọ tó bá ipá àbúrò rẹ lọ́lọ́run kọ́kọ́ náwó rẹ sí ẹkọ tí mo ká mọ́ mi jíránu ìjọ dúndùn tí àbúrò rẹ sọ pé bọ̀dá mi ẹ ká lọ kájọ di àǹfààní orí yìí ǹjẹ́ tó bá rẹ obìnrin tí ẹ lè ayé hàn dídá mi ìyàwó mi sí kó náà máa irú pẹ̀lú ọkọ rẹ̀ níjọ́ dáa débẹ̀ tíyàwó rẹ̀ fi mọ̀ pé bọba bá dáa fóun inú ìbí ọ tí ó fi lè sínà làhán ìpè ẹnu ọkọ òun bò bọba bá sì dáa fún kò ní sì wà wù ayé wọn ò ní tibẹ̀ bàjẹ ìwà làáfi lè ire gbére o ìwà ni Abubakar fi lè ire gbére lọ́dọ̀ àná Mahama òun ni mo fẹ́ káfẹ́nu kàn pé lamahata anabi Bakri Siddiq ee eh, nítorí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam idha kana min haqqi sayyidina rasulullah alayhi salam an natahadha bihi wa an naqra wa na'mal bi shari'atihi chẹ́rí nínú ọ̀ràn yẹn mùsùlùmí lára òjíṣẹ́ ọlọ́run ni pé kó kọ́sí ẹni tí ń jẹ́ Muhammad kó wá máa tẹ̀lé tọkàntara kó sì máa wò ó pé bóun ní ti ń ṣe ìgbésẹ̀ kọ̀ọ̀kan kó sì máa bá a náà papọ̀

nílé kéwà náà Muhammad wa nàkítàdì fi makarimi alákìhìn káwa kọ́ sí pé bó wọ́n ti gbé tiwọn yege ó rí i pé bọ́mọ èké kan máa ń sì wàá wù lójú mo rántí ọdún tá a wà ní markaz lọ́dọ̀ brọ́dà mi ustaz Amit, Mukhtar Salekoto tí wọ́n bá fẹ́ encourage wa àwọn méjì kan bẹ tó máa fi encourage wa jù wọ́n ní ah ọmọ ti gbọ́dọ̀ mi ìrírú àdàmúrí ìsìrírú Eh, barista abdulkareem almagili wọn ati àti abdulkareem àti adamu Emi o tí ì ríru ọmọ bẹ́ẹ̀ rí o gbogbo ń tẹ̀yìn ń sẹ́nu ara tiwa náà wà á balẹ̀ pé sẹ́ẹ̀mọ̀ bọ́ bá ti di pa ń tọrọ fọ́ba àná lójú ọba òní ọba òní ò ṣe dànù ìtumọ̀ rẹ̀ nu àwà àfarabalẹ̀ ìyẹn máa kọ́sí àwọn tó bá ṣáájú èèyàn nílé ẹ̀kọ́ kéríire náà ò lè jẹ́ ti tèèyàn ìyẹn làkúrá ní fi sọ fún wa pé wasabiquna al-awwaluna min al-muhajirin wal-anzar ó ní ọ̀rọ̀ àwọn ẹni ẹni àkọ́kọ́ àwọn first class tí wọ́n bá nábì kú òlé àtàwọn tó gbà á lálejò wàlẹ́dínà tábàhùn bí isan àtàwọn táwọn rí i pé ojú ẹsẹ̀ wọn rèé ẹ̀já máa tọ́ lọ àwa náà ó débi tá à ń lọ ọlọ́ni rọ́ọ̀dì ọlọ́ọ̀hù wàrọ́ọ̀dù ànú ọlọ́run yọ́nú sí wọn àwọn gáàsì yọ́nú sí tọ́lọ́run pé fún wọn وأعد لهم جنات تجري من تجري تحتها أنهار bẹ́ẹ̀ ni a ti prepare fún wọn àwọn akérèmọdò tó jẹ́ pé yóò máa sàn lábẹ́ rẹ̀ àwọn omi ìdẹ̀kùn àwọn àjànà tá akérèmọdò wọn máa sàn lábẹ́ rẹ̀ kọ́ọ̀lì dínà fìyà ọ̀rọ̀ pé ẹgbẹ́bẹ̀ wo yín tán bíi títán lọ́dọ̀ ẹ̀ ní ọlọ́lùdé lọ́tẹ́ẹ̀lì tó wọ́n kò ní ṣẹlẹ̀ sẹ́ni tí ń bẹ lájẹ́ náà torí pé wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére ni alquran zali kalfozun adhim tó bá rí báyìí ìrìnjẹ tó tóbi ni àtúbí àdìsí kan wọ́n ní asahabi kanojo anábì láwọn sábẹ́ mi bí ìràwọ̀ ni wọ́n rí bí ayé mi tàdéyìt kò sẹ́ni ẹ̀kọ́ sí inú wọn tẹ́ ní mọ̀nà tabawo ẹni tó wá ga jù nù wọn tá ànábì náà fún ní nàmbà wán nílé ìkéwú òun ni wọ́n ń pè ní sayidina abubakar lónìí wọn fẹẹ júwe sẹni abakiri báyìí bá ti gbà wá mọ sẹni abakiri huwa awwalu man amana bi rasulillah sallallahu alayhi wa sallam min ar-rijal nínú àwọn samari samari àkọ́kọ́ ẹni ó gba islam ló ń pè ní abubakar bẹ́ẹ̀ ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam basarahum bil janna òun náà làkọ́kọ́ ẹ̀dá anabi kọ́ fún ní glad tidings ìró pé ṣáájú kéèjì àjẹnà ẹni Ọlọ́run kọ́kọ́ fún nínú jamaa na Muhammad abakiri ni wọn wà awalu khalifatul muslimina ba'da wafati rasulillahi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ẹni ọgbà pòfà nàbí ńgbà tó dìde lérí àga gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún gbogbo àgbáyé mùsùlùmí abakiri wà awalu mani akhraja amwalahu kullaha min ila ikilmatillahi àkọ́kọ́ ẹni ó kọ́ lọ́ǹtì gbogbo tó ní láyé dúkìá bí ànábì ò ní ráṣọ ò ní rágó ẹ máa ná lọ bí ẹ bá rí iná dé àkọ́kọ́ ẹni ó ṣe rú ẹ̀ tó wá padà tí ẹ bá sọ pé èèyàn lukú déètì kó má sòwò lọ rẹ̀ mọ́ kọ̀ọ̀kan abákì lọ́kọ́ síbẹ̀ wàlàkọ̀dé káàna sidik insanan èèyàn tí wọ́n sọ pé insanan mi àyàn èèyàn nínú èèyàn ní sẹ́yìn abakar torí pé fata allahu basiratahu ala al-khayri wal-haqq ọlọ́run síjú rẹ̀ síbi oore ìdó rẹ̀ mà ìsì ìdódòdó mà láìsí pé nìkan sọ fún. falam ya'rifu anhu annahu wọn ò rí rí nígbà ayé rẹ̀ pé kó tó di asu jahili pé innahu sharibal amra la fil jahiliya wala fil islam kó tó di pé ó tiẹ̀ wọn ni kò sínú tàṣẹ náà bá kiri pé mutí rí bí gbogbo lábá ti àwọn olówó ti sọ ti di fáàrí ké eh, eléyìí wọ́n ní máa ń pò tútù ni eléyìí wọ́n ní máa ń clear máa ń clear ọ̀nà fún gbogbo ẹ̀ ẹ̀ lè bárò ẹ̀ lọ́dọ̀ sẹ́ńdà Abubakar wàyíndàmà sún ilẹ̀ anzalik nígbà wọn wá bí kó tiẹ̀ tó di pé anna muhammadu pé kí ló ṣe tí wèé mutí ó ní ana insan ọmọnìyàn kan ni mí tó ẹ pé azuno irde <coughs> èmi a máa ń sọ ọmọlúàbí mi torí ẹ ẹni tí sáré bòlá amúrilá ayẹsùn ìrúdàwó ẹni tí bá mutí ìjọmọlúàbí rẹ ọjọ́ lójú ni ìjọ ọmọláàbí mi jọ mí lójú infamas láyé wèrè láwùjọ ó nítorí ẹ lèmi èfi mọtí ẹ wo ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ nígbà náà kó tó di pó tiẹ̀ máa nábì wọ́n ní kì í bàbà ròòsà ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ tí ọba já sàmú àti kékeré ní tí ṣe ẹnu sámúsámú mímọ ẹdún lára sọfà inafsi sidik nínú títọ́ ka ọkàn rẹ̀ mọ́ wàhálà salamati qalbihi ọkàn rẹ̀ sì lálàáfíà wàhálà ṣàdáàdì tẹfkìrì yìí bẹ́ẹ̀ ni máa ronú lọ́nà tó gbà dá kọ́bla ìsìláàmù yìí síwájú kó tó tiẹ̀ gba ìsìláàmù ni wọ́n fẹ́ràn nábì púpọ̀ azimu fi alákàhù ìwà máa wò pé bíwà àwọn ti tún dáa yìí ìwọ ọkùnrin tún dáa ju tèmi lọ gbogbo táwa ní kò mójú kò kò dáa tó yìí òun tún tí èyí tún lè àkọ́kọ́ àkọ́kọ́ téèyàn máa discover nù tó bá fẹ́ mú ọ̀rẹ́ tó bá fẹ́ mú partner tó bá fẹ́ mú alájọrìn ensure pé ẹni tó dáa jù ọ lọ ló mú kó o learn tó bá wà ní school ẹni tí ó bá gùdù jù ọ lọ níwèé òun ni ó mú lọ́rẹ̀ẹ́ tó bá wà lé kéwú ẹ tó mọ̀ kéwú jù ọ lọ ni kò mú tó bá wà níbi iṣẹ́ ẹni iṣẹ́ bá yé jù ọ lọ òun kò mú. àbákiri pé ìwà ta nábì yìí tó dáa ju tòun lọ bóun tí lóun dáa tó láàrin àwọn ará wọn yìí. wáyẹ́rìtà ilẹ̀ àmàjàrẹ̀ sáàtì yìí inú rẹ̀ dẹ̀ máa ń dùn kójòkó ti ànábì wàá àbátì àti kó bá a sọ̀rẹ́ torí pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ alágbẹ̀dẹ kò sí kí ìtànàjágbà àgbẹ̀dẹ ọmọ yìí lásọ bí ó fèé dú ògùn náà ta aṣọ rẹ ó lù náà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ohun túra kọ́dà bó òrówó rà wọ́n gbóòórùn rẹ jáde nínú ṣọ́ọ̀bù rẹ̀ ló fi jẹ́ pé ẹni àbámbárìn béèrè pé rẹ lọ́mọ yín àwọn jẹ́ bá náà kọ́ra bí máa hà tì inú ilé ń jọba ti rọ́ọ̀rẹ́ rẹ̀ kan ọmọ bíi aburú ṣe yín dé lára ọmọ ọ̀hún sẹ́nà bá kiri iṣẹ́ sànẹ́bì torí pé ó rí i pé wàá rẹ̀ dáa ju tòun lọ ànábì pé sí Islam tààlà bíi makari mi làálàk fàmàkánà mi ilà akpal musra ilà abẹ́tì nàbì ìgbò tí kọ́ ṣe ìwà yìí tó dáa tán kò sí tó bá ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ̀ ọba ti jí ń sáré lọ́dọ̀ ànábì nù. ànábì sọ fún wa pé má dà ó tu àdán ilẹ̀ islam ilà káàníkìlẹ̀ òkàbà. ànábì níjọ́ mo ti dà ànábì mi ò pẹ́ nìkan sínú islam rí kó má dàárò lẹ́ẹ̀mejì kó má nídìíwọ́ kan pé wọ́n ò mọ̀ọ́mọ̀ ṣe sùúrù kí ni yóò dùn gbà. ai ilà wàtàrà dàdà fi dùkú filẹ̀ islam ó ní yóò rò lẹ́ẹ̀mejì kó tó gbà ilà màkánà kó wa tó gba ilà abubakiri abakiri nìkan ni mo pè sí ìsìláàmù tí ó dàárò lẹ́ẹ̀mejì tó fi fún mi lésì pé ọ̀rẹ́ èmi ò ṣe o ẹ wo pẹ̀lẹ́ kejì abakiri tí mo wí káàna sabaka ilà kulli ma yarda ẹnì kò ṣe tó dùn mọ́ lọ́hùn lẹ́yìn àná màmá tí ó wàá ṣe pò kíní bẹ̀ tó dàbí abubakiri wàhálà máa yòhìbò rasulahu máa yòhíbù rọ̀ṣúlùhù kó sì ní í ṣe nǹkan kan àfi tó bá rí pé tó bá rí pé náà ànábì ń fẹ́ wà máa da rọ̀ṣúlù ìlà ṣẹ́yìn ìlà kàánà ìlà wà kàánà sídìkù awàlámáyà kúlù làbẹ́ìkà yà rọ̀ṣúlùmọ́. ànábì ò ní í pèpè sí nǹkan kan láyé ìpè ẹ ká ṣe yìí ẹ ká ṣe yìí nọ́mbà wẹ́ẹ̀ ni tí ó kọ honor invitation yẹn abakiri lakọ̀dùkọ́lá rọ̀ṣúlù yawma li asabihi níjọ́ kan bẹ ẹjẹ ẹjẹ ẹ máa wo àwọn ìdánwò tó pàṣẹ anábì ń sọ fún gbogbo àṣà abẹ́ńjọ́ rẹ̀ pé báàdà àǹsọ̀ làbí ìsọ̀lá tẹlifájìr wọ́n kírò àṣùbà àtàǹjọ́ náà ni anábì wá sọ fún wọn pé ayukun hasba al-yawma sa'iman tánú yín ti ń gbàwẹ̀ ní àárọ̀ yìí tó ti dà níyàn tẹ́lẹ̀ ẹ pé àwẹ̀ ní gbà láàárọ̀ yìí fasakatu jami'an kálukú bá dákẹ́ sí wàláàkì ababakr qala ya Rasulullah ó ní òjíṣẹ́ ọlọ́run tazakatu siyama mina layl mo kàn rántí ni pé àwẹ̀ kan yẹ kó wà lónìí lóru náà mo rántí fasbahtu sa'iman bó ti wí inú àwẹ̀ mo wà fàkọ́lá rasulullah sallallahu ayyukun tasaddaqa al-yawma bi sadaqati alábì tó proceed pé ta nínú yín tó ti ṣe sàárà lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ ìka tó wá kírun fasakatu jamian kálukú tún dákẹ́ bọ̀rọ̀ gidi kọ́ọ̀lá sídìkù fi àyà in wàtàwàdù in pẹ̀lú tìjú àti ìtẹríba sẹ́nà bákìrì sọ pé yà á Rasulullah ojúṣe ọlọ́run ràáìtù bíi bábìlì masjid sailan mo wà mọ́sáàsì bọ̀ mo wá arákùnrin kan tí ń sọ pé ẹ̀bùn mi ń torí ọlọ́run wàkánà máa ibni ba'du ta'am oúnjẹ tá a rò pé bàbá kírun tá tá ṣe dùn á èmi pẹ̀lú ọmọ mi ó jẹnu mọ́dásí fa akhastuhu minhu mo gbà á lọ́wọ́ ọmọ mi wa ataituhu lidhalika sa'ila oúnjẹ àárọ̀ yẹn mo ti gbé e fún alùbárà ńgbà tí mo fẹ́ wọ mọ́dásí. faqala rasulullah limaru ratan thalitha anabi tó sọ lẹ́lẹ́kẹta pé wa ayyukum ta nínú yín zara liyawma marida kọ́ yẹ pé ká tó kásùbà lẹ́nu gbàtà jíì ó ti lọ bẹ nìkan wọnú ìyàn rẹ̀ tó rẹ̀ fàtàkàtú jẹmíhàn kálukú wọn náà tó dákẹ́ wàláàkì Siddiq sẹyìn abakiri sọ pé kọlà fi hajjali wọn tàwàtà pẹ̀lú tìjú náà ni ó ní ya Rasulullah tí ìbáàdì wọn ló bí wá ní ní sọ tasakartu ana ayi Abdurrahman ibn Auf marida ìbọ amadasi ni mo rántí pé wọn mọ sọ fún mi pé rẹ Abdurrahman ibn Auf àtúnírí mọ́dáṣí ìdájí yìí fasartuhu mọ̀sáré yàdọ̀ rẹ̀ kọ́bla ní àti ilẹ̀ masjid lè adá ìsọ̀láàtì fàjì kí n tó máa kí àṣùbà àmúti sálámà sí abdulrahman ibùnà áfì tí wọ́n lórẹ́ wàhùnà tahallala wájú rasul ìgbè ojú ànábì wa ẹ̀rí dùnú lójú ànábì tó sọ̀ kalẹ̀ wà kọ́lá li siddiq salasa marat ìwọ̀n tó náà bakri pé ya ababakri anta saabikum bil khairat ìwọ ló ṣepò kíní pẹ̀lú gbogbo orí Abubakar ẹrí nǹkan báyìí àìsà déédéé de léríire iṣẹ́ àti ìwà Abubakar kínípa anábì fẹ́ràn rẹ̀ mẹlòmíì ti máa fẹ́ràn àwọn nǹkan tiẹ̀ tí àwọn yẹn ò justify ìfẹ́ irúfẹ́ táwọn olóṣèlú Nàìjíríà máa fẹ́ àwọn ààyò wọn àwọn ọ̀rẹ́ wọn àwọn alájọṣe wọn wọ́n wàá sacrifice love of million wọ́n ó dun ọ̀rẹ́ ẹyọ kan nínú pẹ̀lú ìnira tí ó gbogbo ìlú ẹbí mi pé bíi bò mo ń sọ fáwọn kan jò ní pé inú tí a máa ń ṣe tífẹ́ abubakar àtànábì yìí kò jọrú tífẹ́ tí àwọn ọ̀gá àṣẹ ń fẹ́ àwọn ọ̀rẹ́ wọn kéèyàn ti iṣẹ́ ìjọba kó ti rìtáyà ó wá lọ dá private security lẹ̀ ó wá gba gbogbo àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kàwé tán táwọn ètí ìdèèyàn rí àwọn ọ̀rẹ́ rẹ̀ ó wá gbéṣẹ́ odidi iléeṣẹ́ kan fún pé wọ́n ní ọmọ profile security tí ẹ sì mọ̀ pé àwọn ọmọ yìí ètí ìjèrè ìwé tiwọn o ẹ gbà wọn sínú mainstream kí wọn rówó jẹun kóró sóògùn kóró tọ́jú bàbá àtìyá ẹni ó ti wá dáa fún ìní ọwà gbà wọn tóun tó ń gba pension bíi tó ti rìtáyà tó bá jẹ́ pé sójà ni ó ń gba pension tó bá jọgọ ọlọ́pàá ni ó ń gba pension tó bá jẹ́ gbogbo tó bá wò jẹ òun ti láyé rẹ̀ débi pé òun ni wọn tó a máa fàyà ọmọ yìí sí òun ni ó máa gbowó yóò máa wá fún wọn ní tó bá rí ọ̀rẹ́ fi ipò rẹ̀ síbi kó dùnnú pẹ̀lú kọ́bàtà àwọn kan jẹ́ ó fún orí ipò fúnra rẹ̀ ni nígbà sẹ́nà anábì ìwọ ni nọmba one nínú gbogbo olóore wàmí mana akíbatu radiyallahu anhu annahu kana yataharra al-halalu mimma akilihi sẹ́nà dẹni ọlọ́run ó torí pé gbogbo tó bá gbọ́ ni màá ṣe a máa ṣẹ̀ṣà jíjẹ múmu wa fi jami awalihi wa kana la yakulu ta'ama wala yashrabu sharaban illa iza arafa masdarahu a ní kò ní jẹ oúnjẹ káàfi kó mọ sọ́ọ̀sì oúnjẹ náà bẹ́ẹ̀ ni kò ní jẹ oúnjẹ káàfi kó mọ pé sẹ́tọ́ ni níjọ́ kan bẹ ebi pa Sayyidina Umar kò wá sí owó lọ́wọ́ rẹ̀ wa adimuhu ó rí i ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọwọ́ agbé pẹ̀lú oúnjẹ kan ọba jẹ́ minduni ayesa alakadimahu mina aina ataita bihada ta'am gẹ́bí ìṣesí rẹ̀ ibi tó pa òjẹ́ kó rántí béèrè pé mo lo ti róúnjẹ oye ọba fàkọ́ọ̀lẹ̀ lẹ́wọ̀n kọ́ọ̀dìmù ìbàdàn and akala nígbà tó jẹun tán lọ́mọ ọ̀dọ̀ yìí wá sọ pé ya sẹ́yìdì mí ní àdá tí ká ń tẹ̀sálẹ̀ ní amasdari ìṣesí yìí ni kẹ́ ẹ bí wá pé mo láti róúnjẹ tá a fún yín fàkọ́lá láwùn sidik sidiku ní bẹ́ẹ̀ ni ó ń lakọ́ ní ansani júù dalek ṣùgbọ́n ibi pamí lónìí wọra kò jẹ́ rí ọbí ọba bí pé mina aina àtẹ́tẹ̀bí hadha taham ya gulam ó dá bolo ti róúnjẹ ọ̀hún rí ọmọ yìí fàkọ́lá kóńtù kọtàkà hantu kahanat fil jahiliya ó nígbà tí àwa ń kékeré ká tó nípa àgbà síláàmù ọmọ bàbá onífá lòun àwọn a máa dá agbègbà fáwọn èèyàn àwọn a sì máa wo ẹ̀rìndínlógún ó ní ìgbà tó wá dọ́jà lónìí lòun ara àwọn èèyàn tí wọ́n nídìí kò sí ó lọ́hùn láyẹn bá ẹni ọbẹ̀ travel ẹni ọba ti gbogbo ẹ̀ bó ti bẹ̀rẹ̀ ẹnu gbẹ́ ẹni ọba ní nǹkan wọ ẹ máa bọ̀ ó láwọn èèyàn bá wá wọ́n wò ó nígbà òun wò fún wọn tán fàtú ni mí ní àádọ́tọ̀ àlẹ́dí condemn to ilé kódà nu wọn dùn débi pé ni wọn dá ó ná oúnjẹ yìí fóun yẹn wàá gbé fóun bó ti sọ báyìí wàhùnà àhàzà sidik yàtàkọ yà àmà àkàlẹ omi tà ó ti ọwọ́ bọ ọ̀nà fún abákìrì tọwọ́ bọ ọ̀nà fún ó sì bí gbogbo tí ó jẹ ó pọ̀ yanyan wàyíndàmà kọbla àǹtẹfà àlàkùlẹ dálìk torí kí ló fi tẹ kí ló fi ṣe gbogbo ẹ nítorí pé ó rí i pé àní èèwọ̀ ò ní jẹun wọnú yìí ọwọ́ ni làkọ̀sẹ̀mí tu nabiyya sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́run sọ báyìí pé kullu la'min ó ní gbogbo ẹran nabata min haram tó jẹ́ pé ẹran náà grow lára ọmọ rẹ ni owó pẹ́ńṣà àwọn pẹ́ńṣà làwọn ọmọ tiẹ̀ fi kàwé ní wọ́n fi jẹun ní wọ́n fi ń dán nabata min haram owó ogun olóògùn owó ẹ̀yìn owó rìbá owó ìwọ̀nà ọlọ́run ló fi tọ́lé tiẹ̀ ló fi dàgbà anábì ni gbogbo ẹran tó bá sẹ́nà bákan ó ní ànábì ní gbogbo ẹran tó bá dàgbà pẹ̀lú oúnjẹ àràámù fanare aulabihi iná ló ń tọ̀ wọ́n darí sí tí ì bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo àwọn tí wọ́n ń pa wá lẹ́kún tí wọ́n ń fi tí wọ́n dùn tí wọ́n ń fi ìbànújẹ́ tí wọ́n á dùn àwọn ọmọ tí wọ́n ń nú bẹ́ẹ̀ bá wò sun ẹ rí i pé àwọn ọmọ náà wọn náà wọ́n ń kó ìyá àti bàbá lọ já ànámọ̀ ni àpèjúwe lèyí tó ṣẹlẹ̀ ńlu èbó ọmọ tiẹ̀ tó fẹ́ dùnnú ọmọ náà ń bẹ lérí àárẹ̀ níṣẹ́ o bàbá ń bẹ lẹ́wọ̀n nítorí pé aráàmù aráàmù yìí náà ni ibẹ̀ ẹnu wọn ò lè sọ jákè irú igbó gbàǹgbà àwọn nǹkan gbàǹgbà tí ò yẹ kó tẹnu ọmọ olówó làwọn ọmọ wọn mú gbogbo dúkìá tí wọn làwọn kó kalẹ̀ yìí àwọn ọmọ wọn ń jó náà ni wọn ò tiẹ̀ náà nígbà wọn bá dé kílọ̀bù apá kílọ̀bù rẹ ọlọléèwé kò ló nǹkan kò yé wọn lé ń bẹ ni ẹgbẹ̀rún àwọn tí wọn faraamu kọ lájọ tí wọn fi tó àwọn ọmọ tiwọn nítọọdùnú sẹni abakiri ní inú náà ni iná ayé àti tọ̀run èyí tí ń jó ìyanu èyí tí ń jó bàbá nú típò omi ọ̀ká ń bá wọn tó bá rí báyìí wòye sí láti mọ́ pọ̀ mọ́ ẹlòmíì lẹ́kún torí kí tí ò lè dáa torí pé bọ́lọ̀ ń bá pa àwọn lẹ́kún kò sẹ́ni tí ó rẹ̀ ọ́ bí wọ́n bá pa àwọn lẹ́kún ọlọ́run ó padà rẹ̀ wọ́n. ẹlẹ́ẹ̀kẹta ni pé anẹ́ òkà nàbí jambi rikọ́tì wàràmà wàlíìnà hasbata nasa kolban wa unnafsan wa aksaru sobra inda sada ipe kéèyàn ó láàánú kò sírò abubakar kọkàn yẹn ọba rẹ tọlọ́run kò sírò abubakar ká ní sùúrù tọpọ kò sírò abubakar gbogbo ẹlẹrí ìgbà tán lọ ìjírá wọn làwọn mùsùlùmí kan wá bá wọn á sọ fún pé abubakar ó rí ó yẹ kó ṣe sùúrù pẹ̀lú wa wọn ṣe nǹkan tó dùn ọwọ àdìmọ kánẹ ya abudu muhammad fa inna muhammad akọdìmọ àtàǹjọta nabi kunu èèyàn wo ló lè ní stáǹdì ìjọ náà kò sí abákìrì kan ló ní stáǹdì láti jẹ́ kí gbogbo mùsùlùmí ọmọ pé ànábì ti kú ìsìláàmù ní òkú ẹ̀já kọ̀tínú bí ọba adé wà máa kánà ya abudulayi fa iná ńlá hayyun la yamut tọ́ba rí báyìí innaka mayyitun wa innahum mayyitun tọ́ba rí báyìí ó dá gbogbo mùsùlùmí padà sí rí ojú ọ̀nà padà lẹ́yìn tí kálukú ti wíìkì tí wọn ò lè kọ̀ntínú jọ́nì torí ikú àná Muhammad a ní leadership quality lélẹ́yìí léyìí tá a ṣàfẹ́kù tá a nẹ́bi discover lára bakri tó fi mọ ní ayò gbogbo eléyìí ni o ní ìjọ wọn bá ń wá àyàn kí wọn lè náwó sí ọpẹ lágbájá o lè ṣe àtàwa àtẹ̀yìn ó dọwọ́ wa oyè káwa bá ti jẹ èèyàn ká sì jẹni tí ayé ń yọ́nú sí tí wọn ò rí dáadáa kan lára wa torí jọ àǹfààní bá kàn wọn lè ké sí wa mo tún bá àsìkò yìí ran ilé tí pé gbọ́n tẹ́ bá fẹ́ bá wa dá sí eh, sponsorship wa zero zero three five two two four one seven seven gtb làkáǹtì wa alcohol wa lọ́la ní saidu alikali mosque ní aago mẹ́rin àbọ̀ èmi lọ́mọ inú islam lukman muhammad mukhtar salikoto ń dábòrò pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.